èpísẹ́lì ti paul àpọ́stẹ́lì sí títù orí kìíní. pọ́ọ̀lù ìránṣẹ́ ọlọ́run àti àpọ́stẹ́lì jésù kristi gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ní ìrètí ìyà àìnípẹ̀kun ti ọlọ́run ẹni tí kò lè ṣèké ti ṣe ìlérí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé ṣùgbọ́n ní àkókò tirẹ̀ ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí a fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa sí Títù ọmọ mi nítòótọ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Kristi Jésù olùgbàlà wa nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Krétè kí ìwọ kí o lè ṣe ètò ohun tí ó kù o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò fi sùn fún wọ̀bìà tí wọn kò sì jẹ́ alágídí nítorí ó yẹ kí bíṣọ́ọ̀bù jẹ́ aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run kí ó má jẹ́ aṣetinú ẹni. E onínúfùfù ọ̀mùtí aluni olójúkòkòrò bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe olùfẹ́ àwọn ènìyàn rere aláìrékọjá olóòótọ́ ẹni mímọ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì tí ó ń di ọ̀rọ̀ òtítọ́ mú ṣinṣin èyí tí í ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kí òun kí ó lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kooro kí ó sì lè máa dá àwọn asọ̀rọ̀ òdì lẹ́bi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágídí àwọn asọ̀rọ̀ asán àti àwọn ẹlẹ̀tàn ní ń bẹ pàápàá àwọn ti ìkọlà àwọn ẹni tí a kò lè ṣà ìpa ní ẹnu mọ́ àwọn ẹni tí ń sojú odidi agbo ilédè tí wọ́n ń kọ́ni ní ohun tí kò yẹ nítorí èrè àìtọ́ ọ̀kan nínú wọn àní wòlíì àwọn tìkára wọn wípé èké ni àwọn ará krétè nígbà gbogbo ẹranko búburú ọ̀lẹ alájẹkì òtítọ́ ni ẹ̀rí yìí nítorí náà bá wọn wí gidigidi kí wọn kí ó lè yè kooro ní ìgbàgbọ́ kí wọn má ṣe fiyè sí ìtàn lásán ti àwọn Júù àti òfin àwọn ènìyàn tí wọ́n yí padà kúrò nínú òtítọ́ ohun gbogbo ni ó mọ́ fún àwọn ẹni tí ó mọ́ ṣùgbọ́n fún àwọn tí a sọ di ẹlẹ́gbin àti àwọn aláìgbàgbọ́ kò sí ohun tí ó mọ́ ṣùgbọ́n àti inú àti ẹ̀rí ọkàn wọn ni a sọ di ẹ̀gbin wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n nípa iṣẹ́ wọ́n ń ṣẹ́ ẹ wọ́n jẹ́ ẹni ìríra àti aláìgbọràn àti ní ti iṣẹ́ rere gbogbo aláìníláárí. Títù orí kejì ṣùgbọ́n ìwọ máa sọ ohun tí ó yẹ sí ẹ̀kọ́ tí ó yè kooro kí àwọn àgbà ọkùnrin jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì ẹni ọ̀wọ̀ aláìrékọjá ẹni tí ó yè kooro ní ìgbàgbọ́ ní ìfẹ́ ní sùúrù bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn àgbà obìnrin jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ọ̀mùtí bí kò ṣe olùkọ́ni ní ohun rere kí wọn kí ó lè tọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti fẹ́ràn àwọn ọkọ wọn láti fẹ́ràn àwọn ọmọ wọn láti jẹ́ aláìrékọjá mímọ́ òṣìṣẹ́ nílé ẹni rere àwọn tí ń tẹríba fún àwọn ọkọ wọn kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó má ṣe di ìsọ̀rọ̀ òdì sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí o gba àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti jẹ́ aláìrékọjá nínú ohun gbogbo máa fi ara rẹ hàn ní àpẹẹrẹ iṣẹ́ rere nínú ẹ̀kọ́ máa fi àìṣebàjẹ́ hàn ìwà àgbà ọ̀rọ̀ tí ó yè kooro tí a kò lè dá lẹ́bi kí ojú kí ó ti ẹni tí ń ṣòdì ní àìní ohun búburú kan láti wí sí wa gba àwọn ọmọ ọ̀dọ̀ níyànjú láti máa tẹríba fún àwọn olúwa wọn kí wọn kí ó máa ṣe ohun tí ó wù wọ́n nínú ohun gbogbo kí wọn kí ó má gbó wọn lóhùn kí wọn kí ó má ṣe ìrẹ́jẹ ṣùgbọ́n kí wọn kí ó máa fi ìwà òtítọ́ rere gbogbo hàn kí wọn kí ó lè máa ṣe ẹ̀kọ́ Ọlọ́run olùgbàlà wa ní ọ̀ṣọ́ nínú ohun gbogbo nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti fara hàn ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ́ ayé kí a sì máa wà ní àìrékọjá ní òdodo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 nǹkan wọ̀nyí ni kí ìwọ kí o máa sọ kí o sì máa gbani níyànjú kí o sì máa fi àṣẹ gbogbo báni wí má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. títù orí kẹta. máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ láti máa gbọ́ tiwọn àti láti máa múra sí iṣẹ́ rere gbogbo kí wọ́n má sọ̀rọ̀ ẹnikẹ́ni ní ibi kí wọ́n má jẹ́ oníjà bí kò ṣe ẹni pẹ̀lẹ́ kí wọ́n máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí aláìgbọràn aṣáko ẹni tí ń sin onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ àti adùn ayé a wà nínú àrankàn àti ìlara a jẹ́ ẹni ìríra a sì ń kórìíra àwọn ọmọnìkejì wa ṣùgbọ́n nígbà tí ìṣe wọn ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdi titun ẹ̀mí mímọ́ tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa kí a lè dá wa láre nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun òtítọ́ ni ọ̀rọ̀ náà èmi sì ń fẹ́ kí ìwọ kí ó tẹnu mọ́ nǹkan wọ̀nyí gidigidi kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere nǹkan wọ̀nyí dára wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn ṣùgbọ́n yà kúrò ní ìbèrè wèrè àti ìtàn ìran àti ìjiyàn àti ìjà nípa ti òfin nítorí pé aláìlérí àti asán ni wọ́n ẹni tí ó bá ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ ìkíní àti ìkejì kọ̀ ọ́ kí o mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti yapa ó sì ṣẹ̀ ó dá ara rẹ̀ lẹ́bi nígbà tí mo bá rán átẹ́mà sí ọ tàbí tíkíkù yára tọ̀ ní nikopoli nítorí ibẹ̀ ni mo ti pinnu láti lo àkókò òtútù pèsè dáradára fún sénà amòfin àti àpólò ní ọ̀nà àjò wọn kí ohunkóhun má ṣe kù wọ́n kù kí àwọn ènìyàn wa pẹ̀lú sì kọ́ láti máa ṣe iṣẹ́ rere fún ohun tí a kò lè ṣe aláìní kí wọn kí ó má bàa jẹ́ aláìléso gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ mi kí ọ kí àwọn tí ó fẹ́ wa nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,